Hello, everyone. Welcome to Toy Talks. Welcome back to Toy Talks to all our beautiful subscribers. We say thank you so much for staying with us. If you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please, please, no derogative comments. Thanks all for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. bye. ẹ worú ẹ worú ilé ayé tí bàbá yẹn gbé ẹ worú ilé ayé tó gbé ẹ tún wo story tó sọ lálá ní ẹlẹ́à lẹ́ni tẹ play tẹ sọ pé tó sọ pé Mohbad wá sílé kò sí nǹkan kan ó ní ṣé tóun bá tẹ lọ gba àwọn búrẹ́dì ṣé òun á tún gba àwọn mínírààsì tì í ni pé ìkọjá àyè nìyẹn ní tó jẹ́ kọ́mọ yẹn ṣeré lọ sọ́dọ̀ prime boy nìyẹn kó tó di pé yẹn róúnjẹ jẹ ẹ imagine ṣe rò bínú bàbá yẹn náà dùn bó ṣe lọ ọbẹ yẹn ni condition ló wà rántí àníṣẹ́rí <clears throat> kì í ṣe pé bàbá iṣẹ́ mọ̀ it's not you know <clears throat> kì í ṣe pé mọ̀ọ́mọ̀ ṣe kì í ṣe pé ó yọ̀lẹ́ débi tó jẹ́ pé kò fẹ́ lówó lọ́wọ́ condition ni ọlọ́run dẹ̀ ló ti mọ ìrìn àjò oníkálukú láyé but now look at it kéèyàn ti sọ́fà báyìí báyìí báyìí gbogbo ìrìn àjò ó ní ṣé ìyá ẹ̀ mọ school tó lọ ni ṣé ó mọ orúkọ ṣé ó mọ orúkọ school débi tó ti mọ school imagine that kind of thing imagine ẹ̀dẹ̀ wàá dé tán ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ no wonder tóbìnrin yẹn sọ pé à ah, ṣe bóun lòun ṣèyàwó fọmọ òun mo wá wonder pé ah ìyá Mohbad ó mà sínú ayé ọmọ yìí títí títí ó wá dé lítà èdè ìwọ ló wá ṣèyàwó fọmọ ẹ màmá èèlò gbọngbọngbọngbọngbọn lẹ kó lẹ fúnra yín tó jẹ́ pé àpò yín ló ti jáde because that statement ó sì máa ń bà mí nú jẹ́ gan ìyàwó tẹ wá ṣe tẹ́ ẹ fi mú fílẹ̀ wo gbogbo nǹkan kẹ tó decide into engagement ó wá dé o sọ gbogbo ẹ̀ papọ̀ gbogbo ẹ̀ wúruwúruwúru ẹ̀ dà gbogbo ẹ̀ papọ̀ orú mọ́ ṣàpà gbogbo ẹ̀ dodindi. bàbá tó ti wá ń sọ́fà according to bàbá ní ìsìn ó ní ẹ wò èmi believe pé kò sí e, gbogbo àwọn tó ń ṣépè fún bàbá yẹn èpè ò lè mú bàbá yẹn because kò kò hùwà èpè kò dẹ̀ ṣiṣẹ́ èpè sílẹ̀ kò hùwà èpè tó bá jẹ́ pé bàbá tó ti ṣán lọ náà ni tó da ọmọlẹ̀ is another thing is another thing òun ló ń kọ́ ọmọ lórin òun ló ń kọ́ ọmọ ní carpentry ẹjọ́ kí ló tún fi ń ṣe. So I see no reason why, you know, nobody is perfect though, but any toba she toba tó bá tiẹ̀ tiraka láti ṣe nǹkan tó bá tiraka láti ṣe nǹkan ẹ jẹ́ ká gbóríyìn fún un ẹ jẹ́ ká ẹ the music ẹ jọ ẹ bá picture bàbá síbẹ̀ any toba she bá ṣe dáadáa ẹ jẹ́ ká let us no, no matter the little efforts let us appreciate it ó lè ti máa rí i pé ìyá yẹn kò kò ní ọkàn ọkàn tó ń dúpẹ́ she has no hmm. mind to even appreciate kò rí nǹkan tí pẹ̀lú bí bàbá yẹn ṣe ṣe náà sí kò tí ì rí i pé bàbá yẹn náà try pé ó struggle láyé pẹ̀lú ọmọ yẹn she has never never in even in her interview say ah Baba, ah Baba, yìí o tó bá jẹ́ nípa tọmọdé o bàbá ah ah ó lọ́ọ̀vù ọmọ ẹ̀ kú o but ní other area ó lè ó lè ní other things at least we all have our strengths we all have our weaknesses òun fúnra ẹ̀ kò rí lè rí kò appreciate bàbá yẹn lórí ọjọ́ kan bíi bíi kó kú kó kú ni bíi kó kú kó rùn dànù ni kí ló ṣẹlẹ̀ gangan kí ni ìbá fa separation kí kí ló ṣẹlẹ̀ láyé tí tá a gbọ́ rí kí kí ló fẹ́ ṣẹlẹ̀ tá a gbọ́ rí ẹ separate is not the first time tí ń kọ́ ló máa jẹ́ àkọ́kọ́ tí ń kọ́ ló máa jẹ́ last one. Hmm. So why why is she so bitter? so wá dé ọmọ tó filẹ̀ ní seven years old ó padà sáyé ẹ̀ bóyá bí nígbà tó ọmọ yẹn ti pé twenty kàṣà ní twenty three or twenty four hmm. ọmọ yẹn dẹ̀ ti ó ti ń progress ó ti rí kó ti ń kọrin díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ jọ̀ọ́ tí bàbá náà bá ti jẹ́ bàbá oní oníkíní tó ìwọ ló mọ bó bá ṣe wọ̀n ẹ́ kó ṣe ṣe ọmọ ìṣèbọ ọmọ ẹni kíyẹn ti la hámà mọ́tọ́ ọmọ ti lọ ń gbà yẹn nǹkan kí la fẹ́ máa fà. Hmm. Hmm kí la fẹ́ máa fà ṣé tí bàbá yẹn ò lé obìnrin yẹn lọ tó bá rò pé ah, jẹ́ kí n ṣe máa mánèjẹ jẹ́ kí n ṣe máa mánèjẹ tó bá ti lọ po poison mọ́nu oúnjẹ fáwọn ọmọ yẹn ń kọ́ hmm. àbẹ́ni tó lè yọ hámà lójú ọkọ ẹ̀ ẹjọ́ kí ni ò lè ṣe lẹ́yìn ẹ̀ kọ́lọ́n kó dárí jì mí. Hmm. so what, what i'm trying to say is ṣẹ̀rí ń gbà mí o eh, is both ways ṣá ọkùnrin àtobìnrin especially when it has to do with relationship tó jẹ́ pé nìkan ti bímọ àbọ̀ ti bímọ síbì kan rí ẹ jọ̀ọ́ ẹni tí ò bá lè afford kó ní open mind pé ẹni tí mo fẹ́ fẹ́ pẹ̀lú ọmọ yìí mo gbọ́dọ̀ fẹ́ ìfẹ́ tí mo ní sí bàbá mo gbọ́dọ̀ lè transfer sáwọn ọmọ yìí it's not worth going there. Hmm. to me if that woman tó bá jẹ́ pé ó ti farabalẹ̀ tó ti ní sùúrù tó ti kọ́ ọmọ lùbọ́ òun ni ìbá máa gbádùn báyìí àní sí gbogbo ibi tá a wà. Hmm so tòmí o ó sì contribute ó sì contribute ọwọ́ ẹ̀ wà ń bẹ̀ kò sí torí ọwọ́ ẹ̀ wà ń indirectly ọwọ́ ẹ̀ wà ń bẹ̀ hmm. ọlọ́run kò ṣàánú so thank you so much thank you. Ẹ ṣe ẹ mọ̀ fẹ́ sọ̀rọ̀. Kọ̀ọ̀kan. Nǹkan tèmi kọ̀ máa sọ, mo fẹ́ sọ sí nǹkan tó ń sọ yẹn nípa wípé obìnrin tó wá sínú láìfèèyàn tó realize pé èèyàn ti bí ọmọ tó dẹ̀ tó dẹ̀ wá ṣe bó ṣe ṣe one thing tí mo kò fẹ́ kẹ́ ẹ ẹ um, ó dàbí pé lady ios ló sọ̀rọ̀ yẹn mi sọ báwọn ní ṣá anyway is not gbogbo obìnrin ló ló wáyé láti wá ṣe àmì náà wáyé ló yẹ kí n lò ló wá sílé ọkùnrin tó fẹ́ wá ṣe dáadáa that's one thing ta ní láti rántí ẹlòmíín wá sí ilé ọkùnrin tó fọkùnrin gbogbo nǹkan tó bá ń bẹ̀ tó jẹ́ tiẹ̀ ibi téèyàn ti máa mọ obìnrin tó tó jóbìnrin gidi nìyẹn tán kọ́ láti ilé tó tú ọ̀rọ̀ ẹ̀kọ́ ó máa wá gbogbo nǹkan tó bá lọ́wọ́ ọkùnrin yẹn tó jẹ́ titi ẹ̀ ó máa nífẹ̀ẹ́ òun ṣe gbogbo ará ilé ọkọ ní evil nígbà míì téèyàn bá jẹ́yàn dáadáa gan fúnra ẹ̀ okay. Hmm. that's one thing hmm. àwọn ará ilé ọkọ fúnra wọn tó máa gbé tó máa gbé èèyàn burúkú fúnra wọn náà máa fira wọn hàn nínú ìwà wọn but èèyàn need láti bá wọn hùwà wọn that's that's one thing èmi náà ṣáà máa rí mi ò lè rántí níwájú ọba ẹ̀rí títí àgbúdọ̀ kò jẹ́rìí rọ́ tí ẹ̀dá wọn nídìílé wọn léèmí tó máa béèrè lọ́wọ́ mi tí mo ní tí mo bá ní ọ̀tá di ọ̀la that doesn't mean wípé wọn wọn mo ò rí ẹni tó ní lọ́wọ́ ń bẹ̀ níwọ̀n ìgbà tèmi ti wò wọ́n ọmọlúwàbí bọ́n ṣe kọ́ mi láti ilé mi wá tí mo túra mi kọ́ torí pé mo gba nǹkan kan wà ní ẹ̀mí mi nígbà tí mo kọ́ fẹ́ má rè mo mo ní àwọn nǹkan kan láyè mi fúnra mi tẹ́lẹ̀ mo wá ń gba àdúrà fún ilé ọkọ tó máa jẹ́ tá dàbí ìdílé fún mi tí mo ti máa rífẹ̀ẹ́ tí màá lè bí ọmọ mi sí tínú mi á dùn tí màá ti lè bomi bí grandma mi ṣe máa ń sọ̀rọ̀ eh, great grandma mi àmì tí mo ti máa lè bí bu omi sí orí ọmọ mi pẹ̀lú àlàáfíà mo wá dúpẹ́ lọ́wọ́ irú ẹ̀dá ènìyàn tí Ọlọ́run ṣe kíni tó gbé pàdé mi ní ìgbà yẹn and then ìyá tó bí lọ́mọ five and six lèmi pẹ̀lú ẹ̀ ìtí ìtí mi ò bá wùwọ ọmọlúàbí ṣe fẹ́ sọ fún mi pé àwọn fúnra wọn ò ṣọ́ mi wọ́n ṣọ́ mi kò téèyàn bá ti ní free mind ẹ̀ tó ti mọ nǹkan tó bá lọ pẹ̀lú àdúrà ìtọrọ nǹkan tó tọrọ fún lọ́wọ́ Ọlọ́run peace of mind ń wà o peace of mind máa wà ń bẹ̀. Mm. that doesn't mi pé ẹni rí àwọn tí ò ní dá yẹn nítorí ẹni jẹ new mind yẹn bí Yorùbá ṣe máa ń sọ pé téèyàn bá la ojú kalẹ̀ báyìí èèyàn máa wo ẹnu àbímú ẹ̀ it's true o Hmm. orí ọ̀fẹ́ Ọlọ́run ẹ lè fish àwọn tí ò dá ń bẹ ẹ lè fish wọn out ẹ dẹ gbójú ẹ ṣe bí ìpẹ ẹrí wọn ẹ ní ṣe bí ìpẹ ẹrí wọn ẹ dẹ gbójú ẹ máa tọbi tẹ ń tọ lọ kò ní jẹ́ kéèyàn fẹsẹ̀ gún ẹ̀gún kò sí irú àwọn ẹ̀dá ènìyàn bẹ́ẹ̀ yẹn àwọn ní nọ́mbà one láti castigate èèyàn àwọn ní nọ́mbà one láti command láti kọ́ sọ pé ìyàwó burúkú lẹ fẹ́ téèyàn ò bá hmm. téèyàn ò bá wà careful ibi tí most obìnrin ti máa ń rí wàhálà nìyẹn tèmi hmm. mọ̀ fúnra mi kò sóbìnrin lèmi náà tí a bá débẹ̀ tán tó bá jẹ́ pé ẹni tó tètè ní mistake àbí táwa gan ò bá hùwà ọmọlúwàbí lọ láti lé ta ti sáré pàdé kan bẹ̀ ta ti bá ń rojọ́ ta ti ń jọ ń wọlé tá à ń wọ̀ ta wàhálà ń bọ̀ nìyẹn hmm. wàhálà ń bọ̀ nìyẹn wọ́n ti tèmi kọ́ ṣe nígbà tí tèmi ìyá ọkọ mi òun ni priority mi number hmm. one nígbà yẹn bọ́ra àwọn àbúrò ẹ̀ ló kọ́ rí ìfẹ́ yẹn nígbà tá à ń date cause mi ò tí ì mọ màmá later later I got to mọ màmá and by the time tí máa fi mọ màmá àwọn ọ̀rọ̀ tí àwọn tán ti kọ́ mọ̀ mí pẹ̀lú pẹ̀lú ọkọ mi yẹn àwọn náà ti lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ nílé fún màmá tèmi kò tí ì lọ lù wọn ṣọ̀rọ̀ mi yẹn sìn àwọn náà ti kọ́ sọ one or two things tèmi ò dẹ̀ sí bẹ̀ ìwà èèyàn ó máa ń fìyàn wọ̀n láwùjọ òun náà fi sọ wípé ìwà lẹwà ọmọ ènìyàn dájú tí mi ìpójú èèyàn ní rí kò ń ṣe gbogbo nǹkan tójú èèyàn bá rí náà lèèyàn lè lèèyàn lè dáhùn sí ọ ẹsẹ yẹn á dé èèyàn burúkú that's one thing nítorí pé ara wa gbà jura wa lọ a ní àmúmọ́ra a ní ìfaradà ju ara wa lọ a ní àmójúkúrò ju ara wa lọ tá bá lè mójúkúrò ní àwọn àwọn kankan ẹni tó ń try best ẹ̀ láti ń fẹ́ fà wá lulẹ̀ ẹni yẹn máa padà ṣubú ni kéèyàn ní focus sí nǹkan tó fẹ́ kó dẹ̀ máa fẹ̀mí ẹ̀ tọrọ lọ́wọ́ ọlọ́run àwọn nǹkan tó rí tó ti fẹ́ jẹ́ bí obstacles kó dẹ̀ tẹ̀ máa sọ fọ́lọ́run pé olúwa bá mi yẹ òun làwọn tó ń dúró ń bẹ̀ tó pẹ́ yẹn fi lè dúró òun náà fi lè máa ṣe fifty eight anniversary òun náà lè máa fi ṣe that doesn't mean pójú wọn ò rí nǹkan kan rárá rárá you know at the end of the day tí máa fi mọ màmá yẹn awọrawa you know one way and the other mi ò lè ríbi tí wọ́n lọ bó ti lè wọ̀ kíbẹ̀ yẹn kó wà secretive tó màmá máa pè mí lọ́wọ́ ṣèbí kò ń ṣòun ló bí mi pọ̀ irú nǹkan tèmi ń fẹ́ nìyẹn nítorí ìfẹ́ yẹn mo fẹ́ kí n rí nítorí pé ibi tí mo máa lọ sí tí mò ń wo fúnṣọ mi níwájú àti ọjọ́ alẹ́ mi ibi tí mò ń lọ gọgọgọgọgọ nìyẹn so ó jẹ́ kí n lè tọrọ níbẹ̀rẹ̀ ọ̀fìnlẹ̀ èèyàn bó tilẹ̀ wù kán nífẹ̀ẹ́ èèyàn tó nílé èèyàn ilé èèyàn kọ́ lèèyàn máa padà jókòó sí ibì kan wà téèyàn ń lọ tó dẹ̀ máa jẹ́ ibi téèyàn máa padà end up sí àbúrò ọkọ tí ò da ẹ̀gbọ́n ọkọ tí ò da you be able to fish it out téèyàn bá lè ní sùúrù mo fi so many things out tí mi ò lè máa sọ ń bì báyìí but mi ò lè rántí èmi àtèèyàn kan ta i ever exchange ọ̀rọ̀ níbẹ̀ ever bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kò sí kò sí kò sẹ́ni tó lè sọ wípé ìgbà yẹn nígbà yẹn nǹkan báyìí ni ló ṣe bí bá ṣe ń sọ̀rọ̀ wọn lè sọ because mò ń kọjá yìí mi ibi tí màmá ò bá ti lọ mi ò ní lọ bẹ́ẹ̀ so àwọn kan ti dá mi mọ̀ wálẹ̀ lọ tọrọ àyè lọ́wọ́ màmá ẹ̀ kò ní wá o màmá alágbáyà ti débọ̀ kò ní yọjú sí yín o tẹ̀bá lọ tọrọ àyè lọ́wọ́ màmá kò ní wá ibi tó mú mi dé sí nìyẹn kò ń ṣe àwọn extended tí mo fẹ́ máa wá kiri tó máa kó mi sí wàhálà àwọn eléyìí tó dẹ̀ ti ní ní máìdì fún àti fẹ́ ṣe ṣe ọ̀rọ̀ ìjàmbá bí ìjà twins kan wà nínú wọn tó bá ti wá wọ́n máa ní màmá Eh, mọ́mí lágbájá ń kán eh, màmá màmá màmá ní odò ọjà sọ wípé wọn ò dọ́dọ̀ àwọn mò ń gbọ́ màmá ló máa fún wọn lésì yìí pé ṣé màmá ló wá wá síbí ni tó bá máa wá kí màmá àwọn làwọn máa sọ pé kò níṣó ń bẹ̀ kò mọ bíbà yìí àwọn làwọn máa ní kò níṣó ń bẹ̀ ṣé ti rí bẹ́ẹ̀ yẹn òun ni ó jùdà yìí pé ó dáa kéèyàn máa ní sùúrù màmá yẹn ló máa jàjà yẹn up to ẹni tán tán bí ọkọ tí mo fẹ́ tẹ̀lé ó gbógun bàjẹ́ bọ́ mi ò lè rántí ibi tèmi pẹ̀lú wọn tẹ̀ ṣe ìjẹ́ ní tẹ̀ kí n ti kí n tó sọ̀rọ̀ báyìí màmá yẹn máa dìde mọ́ wọn wọ́n dẹ̀ jẹ́ màmá yẹn dẹ̀ jẹ́ ẹni tí wọ́n bẹ̀rù so gbogbo kíní yìí kò ń ṣe gbogbo obìnrin ló lẹ́mìí bẹ́ẹ̀ ẹlòmíì lọlé ọkọ ó mọ̀ pé bọ̀bọ̀ yẹn ó ti ní obìnrin ó ti ní ọmọ mélòó kan síbẹ̀ ó ti ní plan tiẹ̀ pé òun á discipline àwọn ọmọ yẹn bàjẹ́ nínú ẹ̀ tẹ́nibọ̀dì ò mọ̀ àwọn problem tẹ́lòmíì ní nìyẹn tí ò rí bẹ́ẹ̀ jókòó sí just like ṣe sọ pé ká ní kó dúró ni kó dẹ̀ ṣe the needful kó o ní bá enjoy ibẹ̀ which is true which is true but kò ní lè dúró nítorí pé ó ó ó ní plan tiẹ̀ lẹ́mìí kọ̀sọ́mọ̀ kókùnrin yẹn má rí kó tó lọ bẹ̀ kì bá má ti fẹ́ rárá kó òun lọ bẹ̀ rárá ká ní pé kò ní mission ìgbà tó àmì ìka pẹ̀lú bó ṣe ní mission yẹn kó omi oh, ò lè fẹ́ tó ti ní ọmọ mélòó kan kò ní ìdá ti lọ kóró lọ ó kọ̀ lọ sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu ni because ọmọ ara àwọn èèyàn tó mọ̀ ó dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu lójú one or two people ẹlòmíín dé wa tó lọ sílé ọkùnrin tó ẹkọ ọkùnrin yẹn ti bí ọmọ ọlọ́run ṣe tiẹ̀ fún bó ṣe ń tọ́jú tiẹ̀ ò yàtọ̀ sí bó ṣe ń tọ́jú àwọn tó kù tó fi di pé nobody gan ló mọ̀ pé òun kọ́ ló bí àwọn ọmọ yẹn mọ́mì mọ́mì mọ́mì everybody bó ṣe bọ́n ṣe dà wọ́n pọ̀ tán tọ́wọ́ yẹn kò sẹ́ni tó mà là á dẹ̀ rọ́mọ tó jẹ́ pé ìyá yẹn ìyá ẹ̀ wà láyé o ó tọ́jú ẹni tó bá tó tó tó tọ́jú wọn nílé bàbá ẹ̀ ó tọ́jú ẹ̀ bí ìyá ẹ̀ tí ìyá ẹ̀ fi dé tán fẹ́ ṣèyàwó ó sọ pé ìyá òun ò lè jókòó torí òun ò mọ̀ torí òun ò mọ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ sí mo rẹ́ni tó lé ìyá ẹ̀ di ọ̀la pé òun fẹ́ rí sójú kan sóhun rí gbogbo kékeré òun primary school secondary school òun ò rí yín tẹ bá claim pẹ́yìn nìyá mi ó ṣàyẹ kó níbi tí mo ti máa rí yín kẹbèrè mi wá skul tó àtẹ pẹ lè délé bàbá mi bí à ń torán ti níyàwó mi ó lè di lọ́la ìyàwó bàbá ẹ òun ló ló ló ṣe dáadáa sí òun ni everybody mọ̀ níyà òun ló jókòó fún ìyàwó ẹ and everything so oríṣiríṣi obìnrin ló wà nínú ayé pẹ̀lú mission wọn lóríṣiríṣi bóníkálukú ṣe fẹ́ rìnrìn àjò ìrìn àjò ẹ̀ ara àwọn nǹkan tó dẹ̀ má jẹ́ kí obìnrin mi ríbi jókòó sí ni ni ni ni nìyẹn lè ní tó tó tó tó torí Mohbad nítorí nǹkan tó ṣẹlẹ̀ ó padà lọ you know tó bá tiẹ̀ máa fọ́kọ míì náà èéfín ìwà ni ó máa padà rú níbi tó bá dé náà tó fi dáa kéèyàn máa máa try best ẹ̀ ọmọ téèyàn bí nìkan kọ́ lọ́mọ èèyàn látijọ́ gbogbo èèyàn ló ń tọ́jú ọmọ gbogbo èèyàn ló ń tọ́jú ọmọ kúrò mẹ́rin fẹ́ kẹsì sígò. Eh? ẹ má bínú pé mo interrupt yín téèyàn bá fẹ́ lọ yájú sí eh, àwọn ẹbí ọkọ ó fẹ́ ó rẹ́dì láti wálẹ̀ nílé ọkọ náà ni. Ah, wọ́n mú wálẹ̀. honestly speaking èmi ọjọ́ tí wọ́n kọ́kọ́ gbé mi wá sílé yìí pé wọ́n fẹ́ mi ní ṣùlọ́kà tán gbé mi wá sílé yìí their last born their last born wọn ẹ mọ nǹkan tó sọ fún mi ó ní pé òun tọ́ ìyá ọkọ lòun pé kémi lọ béèrè òun uh-huh. mo dẹ̀ ní yes ma ṣe mọ̀ pé ẹ mọ̀ nǹkan tọkọ mi ṣe ọkọ mi gbọ́ ọ̀rọ̀ yẹn ó dùn ọkọ mi so bí wọ́n ṣe lọ sí yàrá kejì ó lọ sọ fún mọ́mísí ẹ̀ pé kí àwọn kó kìlọ̀ fún lásbọ̀n wọn pé kó má ever sọ yẹn in fact ṣe mọ̀ pé ọkọ mi ló máa ń shield mi nílé ìṣá ọ̀dọ́ mi ní problem pẹ̀lú ìyá ọkọ mi o àjọ ń gbélé but last born wọn nìkan ni o like me but every other person i don't have a problem ẹ dẹ̀ mọ̀ pé pẹ̀lú mo ṣe mọ̀ pé pẹ̀lú bí o ṣe like yẹn ó ti show ẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀lú bí o ṣe like mi yẹn èmi ò kí ń yájú sí o èmi ò kí ń kódà kọ́ máa ṣe pati nílé ìyọkọ mi máa ní pé kí n má gbé kọ̀kọ̀ kí n má ṣiṣẹ́ kankan ọkọ mi máa ń cover mi dáadáa my husband will not allow anybody disrespect me kódà gan kọ́ ni pé ó yá o ìyàwó wá bá wa ṣiṣẹ́ o kinní kan my husband will say kán lọ wá kán lọ pèèyàn míì kó wá bá wọn ṣiṣẹ́ yẹn pé òun máa sanwó he will never allow anybody disrespect me well, honestly speaking so torí pé mo ti rí pé that's the kind of man he is èmi fúnra mi gan mi ìyájú sí anybody mo rọra ń respect wọn yes ma yes ma ah let peace reign because mo love the program yìí o kí reason hmm. kini reason ni pé hmm. obìnrin náà máa ń eje ẹ̀jẹ̀ lo ẹlòmíì ò kí ń tètè ní orí ọ̀fẹ́ láti kíyèsára pé ah kikini ma bàa da àrìn àjò tèmi rú you understand what i'm saying. ìyẹn ni ìkíyèsára tí wọ́n níbẹ̀ yẹn ń sìn toró o ti rí i pé kan ń must you now talk to just like Karimo ṣe program yẹn lánàá Karimo sọ yìí pé ó ní wọ́n máa sọ wípé obìnrin ló nílé olóbìnrin kọ́ ló nílé òótọ́ ọ̀rọ̀ nìyẹn wọ́n ti sọ àwọn ilé mi rí wọ́n ti sọ fún àwọn ìyàwó ilé mi rí tó hmm. tójú mi kó wọn lọ palace tán dẹ̀ tójú mi lé àwọn mẹ́ta jáde ọkùnrin ló nílé ẹ̀ tóbìnrin bá ń lọlé ọkọ wọn ò ní sọ pé ń lọlé ìyàwó ẹ̀ wọn ló ń lọlé ọkọ ọkọ ló nílé ìwà lóbìnrin máa fi gbébẹ̀ ló máa fi gbabẹ̀ ló máa fi gba àpótí yẹn tá jókòó tí ò sẹ́ni tó máa lè gbá nìjẹ́ ìtí ò bá ti síwà kò ń ṣe kójú èèyàn ní rí bọ̀ kéèyàn ní àmójúkúrò kó fèsì nǹkan tó bá wá kó máa rántí pé tóun bá ti kúrò ń bì àtàtù ló máa di kó lè possible kó padà sí normal self you know, bó ṣe kúrò nílé wọn nílé bàbá ẹ̀ so èèyàn láti fi ọgbọ́n ṣe ṣe nǹkan ilé èèyàn gan téèyàn ti jáde èèyàn máa ń ní problem pẹ̀lú àwọn siblings èèyàn ń gbà míì tó máa fẹ́ dàbí pé oh my god wípé ayé fẹ́ ọ̀run fẹ́ yabọ́ ó máa ń ṣẹlẹ̀ náà so mélòó mélòó ibi téèyàn á fẹ́ jókòó tilẹ̀ máa fi ṣú kéèyàn máa darúgbó tó máa dògbó sí tó dẹ̀ máa gbàdúrà káwọn ọmọ ẹ̀ dàgbà hmm? mélòó mélòó rẹ̀ ìyẹn sì máa ṣe wàhálà hmm? Hmm. like um, àná tí kí lorúkọ ẹ̀ ń ṣe program yẹn it's a very good program but the part tí mi ò really really gbà ó ó pè fáwọn tí wọ́n kọ́gbọ́n nínú ẹ̀ ni pé adáyèjì fifty seven ṣé mo ráàyè. Hmm. eléyìí tó kù yìí ọmọ mi ni mo fẹ́ fi tọ́jú mo ráyè oko dídó ọmọ mi ni mo fẹ́ tọ́jú àtàwọn grandkids mi kọ́nráyé wọn wá kọ́nráyé wọn oh, gbé ok mọ́mí ẹ wà ní show yẹn lánàá. I was there I was there. Oh, I was there too. <laughs> yeah but trust me o oh, that was that doesn't mean pé it's bad for that fifty seven years old woman o oh. because if tí tó bá jó òun àtọkọ ẹ ni ọkọ mi kẹ mọ orí èèyàn tí mo jẹ láti ilẹ̀ you know our our fond of irú nǹkan bẹ́ẹ̀ jura wa lọ you understand what i'm saying mm. but when it comes to pé mo ti ní grandkids come on now you know i just gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹ àwọn táìmù tó yẹ kí n fi gbàdúrà fáwọn ọmọ mi àwọn táìmù tó yẹ kí n fi dúró dáadáa fọmọ mi kí n máa fi kó sábẹ́ ọkùnrin kan káàkiri ṣé mo sì kìíní that's how bí mo ṣe wò ó yeah that's how bí mo ṣe wò ó because mo mo lè rántí back in the days mo rántí bọ́n ṣe ń tọ́jú ọmọ mo dẹ̀ rántí ìrìn àjò tó wà láàárín àwọn ọmọ míì tó ń dààmú kiri inú ayé ń sìn nítorí pé wọn ò rí ẹni dúró síbẹ̀ fún wọn mi ò fẹ́ kí ìrìn àjò ọmọ mi rí bẹ́ẹ̀ ó ń fún àwọn èèyàn jìyà mo ti gbọ́ so many things lẹ́nu àwọn èèyàn kíní yẹn ò dẹ̀ dáa nínú ayé ọmọ ọmọ mi wá ń ta ń sìn à ń wò ó pé olóhùn ah, gbogbo nǹkan tí mo kọ̀ ń là kọjá ṣé òun náà ò lógun ni ẹni mo dẹ̀ ti mọ̀ nǹkan ẹ̀ dẹ̀ ń dá ẹgbẹ́ nǹkan ṣe torí pé àmọ́ ìrìn àjò táwọn èèyàn ẹ̀ ti rìn láti kékeré ẹ̀ kó tó dé lẹ́vù yẹn kò ń ṣe gbogbo alárí bẹ́ẹ̀. and that's a part of the reason to yẹ ká be peace of mind fúnra wa ta lè ta lè fi jókòó láti jẹ́ ìyàwó láti jẹ́ ìyá ọmọ láti jókòó. peace of mind is even very important o téèyàn bá tiẹ̀ fẹ́ enjoy marriage ah! respect ah. we all know that marriage will test your patience but oh just goodness. that just you. that respect that respect kó ṣáàtì ni kódà kó kò máa fojú fo àwọn nǹkan kan you are yes. good to go. I've learned that although it was actually difficult for me my first year of marriage show but but when I get to <laughs> understand uh, no I choose peace me ò mo mo that respect oh, koko ẹ mọ̀ pé àwọn like respect dada so ẹ just agree agree to disagree. now send by Tommy. let me tell you something tí mo tún fẹ́ kó fi sọ ẹgbẹ́ kan kò sí bọ́kùnrin ṣe lè ṣáìdí ẹ tó. Hmm? ní ọjọ́ tí gbogbo ẹ̀ bá dàrú wá padà tẹ̀lé fámìlì ẹ̀ o. bẹ́ẹ̀ ni o. ẹ máa rántí nǹkan yẹn that's one yes. thing because mo fi ti ìdílé mi mo fi ṣe àkàjúwe nínú ìrìn àjò mi nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ àwọn kò síyàwó onílé wa tó lè ṣe ẹni àwò òmò sọ lẹ́ẹ̀kan pé ẹni tó ń sọ yẹn mo ní irú ẹ̀ nílé mi tó yẹ pé o kò lè ṣe o lè bá just ọmọ ilé kankan sọ̀rọ̀ ẹni àwò bó ṣe fẹ́ ó kàn lè wọlé wa kò kọ̀ sọ wípé o kọ̀ pé orúkọ èèyàn kan lájẹ́ kò jọ́ ibi tí mo ti wá nìyẹn so mo wá ń lọlé onílé nsìn mo wá ti fi ń wé ara mi láti lẹ̀ pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí mo rí pẹ̀lú àwọn àgbà àtijọ́ yẹn bó ṣe ń ṣe nínú ilé ńgbà yẹn wọ́n máa pè jókòó láti bá èèyàn wí ni náà ń sìn mo wá ń lọlé onílé ìyá mi ò ní sí ń mi gbogbo tán tọ̀fù yóò mà ní tẹ̀lé mi lọ hey kí ló fẹ́ ṣẹlẹ̀ ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní bára mi sọ̀rọ̀ pé kí ni mo fẹ́ tí n bá débẹ̀ à ń pe ilé ọkọ pé obìnrin ló nílé obìnrin ló nílé náà láì jẹ́ kán lé ẹ jáde kán ní kó kẹ́rù ẹ kó máa lọlé bàbá ẹgbẹ́ ẹ ló máa tó mọ̀ pé bòun ṣe lé ẹ you know tójú ọkùnrin bá dẹ̀ ṣí dé lẹ́vù yẹn gbàgbé kò sí nǹkan tó lè padà ṣẹlẹ̀ èèyàn ti lè máa ṣe kó máa mú jẹ but the moment tó bá ti lè di pé ó di tèèyàn báyìí ọkùnrin máa padà sí family ẹ àwọn family ẹ ló máa padà encourage ẹ pé kí ni ó máa fẹ́ lómìn you know so that's the more reason why àwa obìnrin especially anyway tá a bá ti dé ẹni yẹn ti bímọ rí ni àmì òbóbìnrin bẹ kí ló dé tó tọ́jú àwọn ọmọ yẹn dáadáa òun ni mistake tóbìnrin tọ̀hún yẹn tó tó ṣe to mú lọ yẹn torí pé ó ní mission ẹni tí ò bá ní mission tó ní mission dáadáa lọ sílé àmì tó ní màdì dáadáa lọ sílé ọkùnrin tó dé ilé ọkùnrin tó fẹ́ ṣe dáadáa tó gbóngó fúnra ẹ fẹ́ ṣe dáadáa so ó máa láti wá ire ibẹ̀ gbogbo nǹkan tó bá ti rí lọ́jọ́ tó kúrò bá ti nífẹ̀ẹ́. lọ lé ọkọ kó máa gbàdúrà pé kó bọ́ sọ́dọ̀ àwọn tó máa láìkẹ́ ṣeré mi ah. ṣe mọ̀ pé mò ń gbélé yìí this house ẹ mọ̀ pé ìyá ọkọ mi bá wa gbélé ṣá wọ́n bá wa I, i live with my, my mother in law lives with us like in this house although wọ́n ní shop wọ́n máa lọ síbi iṣẹ́ wọn láàárọ̀ torí wọ́n ń ta àwọn plastic ṣe understand but mm-hmm. ṣe mọ̀ wípé ìyá ọkọ mi gan máa ń dáná wá fún mi nínú ilé yìí ó máa ń dáná wá ó máa ń dáná wá fún mi nínú ilé yìí tí mo bá need anything i'm not going to lack anything if i need anything kódà gan let me not tell my husband gan if i go and meet her she will give me ìgbà tí mo máa bẹ̀rẹ̀ business mi mo mọ èlò tó fi support mi pẹ̀lú fún business mi on her own i'm not lacking anything tí mo bá need ọ̀yá ọkọ mi she's always there for me ó kàn wọ́n padà mm-hmm. bí ìyá sí mi ni mo kàn ń ṣe bí o tiẹ̀ ní problem nílé yìí she does not want me to stress myself washing machine yẹn wá sísàlẹ̀ àbí kó wá àwọn èèyàn tó ń bá nílé mi ń ṣiṣẹ́ kankan the only work I have to do is just cook for my husband ọkọ mi dẹ̀ ti ní pé kò tiẹ̀ nẹ́sẹ̀. so téèyàn bá ṣáà ní family tó bá ti fẹ́ they have like you like this àwọn Ìjẹ̀bú ni mo fẹ́ o. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn fẹ́ dàbí màmá ọkọ mi ń gbà yẹn ni tí n bá ti kí n tó jí mo kọ̀ tẹ̀ ti rí i pé wọ́n ti gbọ́ ọmọ wọn ti wẹ̀ fún wa àwọn ti máa kọ́ jí lọ wá lọ wẹ̀ àwọn apàdà wá wẹ̀ fún ọmọ wọn ṣé ìyọkọ mi à pé pé kó wá tó gbá kó wá tàwo kó wá jókòó kó wá ṣe no mo máa mo kọ̀ máa bá wọn wọn ti àwọn ti ṣe téńté sínú room wọn wo tv ọmọ wà lẹ́yìn ọmọ ní wàá màmá ẹ ti wẹ̀ fọmọ yín ni àá ah, ní ti pẹ́ gbogbo eléyìí tí mo ti fi dìde yẹn pé ókè kí la fẹ́ jẹ kíní kan màmá ti ń gbé abọ́ lọ màá wá bá wọn wí pé kó má máa ṣe é wí pé because abọ́ tẹ́ fẹ́ lọ fọ̀ àwọn tó bá rí yín bẹ̀ wọ́n máa rò pé bá ṣe wọ́n ní tó wọn làwọn bí mi táwọn tẹ̀lé mi wá sílé ọkọ ọ̀rọ̀ yẹn mi ò lè gbàgbé táwọn ò ní tọ́jú mi pé àwọn atọ́jú mi àwọn atútọ́jú ọkọ mi wọ́n ní so kí la wá fẹ́ sọ lórí ìyẹn mo wá dákẹ́ mo wá sọ fún pé bọ̀ màmá ẹ máa ṣe mọ́ láràárọ̀ since tẹ́ ti wẹ̀ fọmọ yín tẹ́ ti dúró tẹ́ ti jókòó yẹn bí mo ṣe fẹ́ rí yín yẹn inú mi dùn bí mo ṣe rí yín yẹn ẹ kò jókòó ẹ fẹ́ lè tó kù sílẹ̀ ọgbọ́n ni mo fi gbà lọ́wọ́ wọn ọgbọ́n téèyàn bá ti fọpọ́n sọ̀rọ̀ ara ẹ̀ that doesn't mean pé èèyàn perfect bẹ́ẹ̀ni bọ̀ téèyàn bá ti lo ọgbọ́n kó fi sọ̀rọ̀ ara ẹ̀ kó dòrora lo ìtẹríba nínú gbogbo tó tó fẹ́ ṣe pẹ̀lú ọkọ tó fẹ́ <laughs> in fact ẹni yẹn mo máa wo ra ẹ bíi pé ah, kí ló ń ṣẹlẹ̀ ṣé mo mo ń dream ni bọ́dà obìnrin kan imájì obìnrin tó gbé àmà tó là mú ọmọ lórí tó lè gbé àmà tó la tó tó là mú Mohbad lórí kí ló ń rò kí ni nǹkan tó ń rò ámà ah. la máa pè é ah mi ò mi ò lè believe ẹ. àwọn obìnrin kan dájú sẹ́ẹ̀rí Mohbad ò tètè fura if not kò tiẹ̀ lè fẹ́ ru Wùmí torí àwọn obìnrin ah. kan èṣù èṣù níwọ̀n àwọn obìnrin kan wà tó jẹ́ pé ọkàn wọn wọn ò fẹ́ kọ́kọ́ wọn máa ṣe nǹkan kan fún fámìlì ẹ̀ wọn ò fẹ́ kọ́kọ́ ẹ̀ ọkàn wọn máa ṣe understand àwọn obìnrin míì bí èṣù bí èṣù ni wọ́n báyìí gbogbo hmm. nǹkan tọkàn wọn bá fẹ́ ṣe bẹ́ẹ̀rẹ́ to help family ẹ̀ gbọ́ tí Kàrímọ́ sọ ni ó ní tí àdúrà bá mú un. àǹtí ẹjọ ẹ má bínú pé mo interrupt yín ṣẹ́rí bó ṣe wà lóbìnrin náà ló ṣe wà lọ́kùnrin àwọn ọkùnrin míì náà rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ nǹkan tí mo ti experience ni. Mm so kò ń ṣe obìnrin nìkan ó wà nínú ọkùnrin náà tí ò ní fẹ́ kí obìnrin yẹn súnmọ́ ẹbí ẹ̀ rárárárárárá. but ẹ̀mí kẹ́mi wo ló wá ń gbé nínú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn tó fi burú bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé. E, e, ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wọ́n right because eh, tí ò ní fẹ́ kí àwọn obìnrin bẹ́ẹ̀ tán bá ti ń ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ ló yẹ kókùnrin ti funra sí wọn wà á rí sign bíi pé kó ṣàmà kanra pé bí ọ̀rẹ́ ẹ̀ kan complain ò fẹ́ràn ọ̀rẹ́ ẹ̀ kò fẹ́ díẹ̀díẹ̀ ló ń bá bọ̀ ó máa mú dé orí ẹbí ẹ̀ tó bá dẹ̀ ti lè mú gbogbo wọn kúrò lọ́nà ìwọ ni the last person tó máa mú balẹ̀ ìwọ ni the last person you know like mo ti sọ lórí bíbà ìrí ọmọ tí mo bí ó ṣẹlẹ̀ sí ọmọ méjì ló dẹ̀ bí fọmọ mi you know but ìgbà tó ṣe gbogbo drama tó fẹ́ ṣe at the end of for good for like good two years mi ò rọ́mọ mi. Uh, at a point inú bí mi sí mo gbàgbé ẹ̀ mo tẹ gbàdúrà fún mọ́ ọ̀pá tó yá lèmi yẹn tàn mí wá pé ṣé mi máa fọmọ mi lẹ̀ ni àwọn èèyàn tó tún jáládùúrà tán súnmọ́ mi wọ́n tún pè mí bẹ́ẹ̀ mí písẹ́ mo gbàdúrà yìí sẹ́ kó tó di pé ọlọ́run ṣe é tó fúnra ẹ̀ mọ̀nà lé tó bá ti ń bá mi sọ̀rọ̀ ń sìn á sọ wípé ah kéèsì mi is just like kéèsì Mohbad ìfẹ́ bojú ẹ̀ pé ah ó máa change kò ń ṣe pé kò rí wà yẹn ó rí níbẹ̀rẹ̀ kò tó complain about it fún mi ipe òun bá sọ̀rọ̀ pé mọ́mísí òun lòun fẹ́ kó tọ́jú àwọn ọmọ òun wípé sọ pé màmá òun ló máa wá lòun sọ pé láyé ìyá òun lòun trust ìyá ẹ̀ tó ṣe báyìí tó ṣe báyìí nígbà báyìí ìyá òun lòun trust tó máa bá òun tọ́jú ọmọ òun pé no ọmọ mi sọ lójú mi bọ̀ dákẹ́ because òun ni ò gbọ́ràn òun ló lọ bẹ̀ tàti ń dọ́ntì ní kò sọ́nà ọ̀bẹ ṣèbó yẹ kó gbọ́ ó bìlíìfù pé òun ó lóun rò pé ó máa change ó fẹnu ẹ̀ sọ fún mi pé òun rò pé ó máa change ni mo á ní ṣé èèyàn kan lè change èèyàn ṣé mo change ìwọ fún rẹ ìgbà mo sọ fẹ́ pé oríkì bẹ́ẹ̀ gbàdúrà síta ta gbàdúrà síta ní kò sọ́nà ọ̀bẹ ṣó gbọ́ ṣé èmi tí mo bí ẹ change ẹ àwọn ọkùnrin kan wà bẹ́ẹ̀ ó dẹ̀ máa ń kó bá wọn àìmọye ọkùnrin tó ti ti pàṣẹ irú nǹkan mẹ́yẹn kúkú òjijì kọ́lọ́run kó dàbọ̀ ẹ̀bọ gbogbo nǹkan ta ní ni you know so ó wà bẹ́ẹ̀ you know kọ́lọ́n kó kó kó kó ṣàánú fún wa because marriage yẹn dẹ̀ lélẹ̀ tá a bá wò òun ni number one thing tó yẹ pé ó jẹ́ ìrìn àjò ayé wa òun ni òun ni future ẹlòmíì i mean like glory ẹlòmíì òun ló dì mọ́ ìgbéyàwó tó bá jẹ́ni tó béèrè sí dáadáa nǹkan tó tí ìrìn àjò ẹ̀ dì mọ́ tó dì mọ́ láyé ẹ̀ láti jẹ́ èèyàn láti rí ògolo ìgbéyàwó ni ẹlòmíì tó wá ti bọ́ lọ́wọ́ ẹ̀ tí ò rí lò bẹ́ẹ̀ gbogbo nǹkan máa dàrú ni kò easy. bẹ́ẹ̀ni o ẹ mọ̀ pé ìgbéyàwó wá pẹ̀lú different luck ẹ lè <laughs> bímọ gan kí kó jẹ́ pé ìgbà yẹn gangan owó máa wá wà lọ́wọ́ ọkọ yẹn. yes. i just dey boom you know different blessings come with with togetherness. even though can you pé irú mama mobile? Yeah, ò lọ kó see. sí wàhálà láàrin possible with that baba with that that kind of a person tó jẹ́ with with bó cool, kú ó possible kó má fẹ́ yàwó méjì you know she, yeah, mobile ò ṣe rí Oh, don't lòun kọ́ ló ṣì dúró bó ṣe dúró yẹn kí lèèyàn wá káàkiri tó ní jókòó sílẹ̀ tó ní bímọ ẹ̀ you know but ìrìnàjò láyé téèyàn bá ti fi ọgbọ́n sí eléyìí tèmi lẹ́yìn mo lẹ́ni kinní yẹn nítorí àwọn ìyàwó nílé wa ìyàwó ilé mi pọ̀ gan gan big time you know ìyàwó ilé mi pọ̀ gan ààrẹ ni ẹyọ kan tó ní tó ìyàwó mẹ́fà you know tí wọ́n ṣe fẹ́ ìyàwó wọn but with àwọn experience tí mo rí àwa tó jẹ́ yí pé kò ń ṣe ọkọ tán fẹ́ ló bí wọn ló bí àwa nígbà yẹn tó bá di ìgbà ọdún ní bọ́n ṣe máa ń ṣe ọdún nínú ilé wa àwọn ló máa rabọ́ tí gbogbo wọn máa fi jẹun tí kò ní yàtọ̀ síra abọ́yàn ni wọ́n máa lé oúnjẹ wa báyìí ni bí pé kínní àwọn tó jẹ́ ìyàwó nìyẹn that is how wọ́n ṣe kó gbogbo wa mọ́ra and we are so close nínú ẹ̀ ni ẹni tó bá gbọ́n tó lọ́gbọ́n ni mistake ò ti ní wá sínú ìrìn àjò ẹ̀ láti da ìrìn àjò ayé ẹ̀rú kò sì gbéyàwó ní nǹkan tó ń ṣe nínú ìrìn àjò obìnrin you know ó ní nǹkan tó ń ṣe nínú ìrìnàjò obìnrin ó dẹ̀ lè ba ìrìnàjò jẹ́ ọlọ́run kó kó kó kó ṣàánú wa ó jẹ́ ti sísà yẹn tán sọ lẹ́ǹkan yẹn tí mo fẹ́ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí tẹ́lómi ìbá tún fẹ́ sọ̀rọ̀. ẹ lè sọ̀rọ̀ lórí ẹ̀ náà. lórí èwo nìyẹn. oníṣẹ́ fẹ́ sọ̀rọ̀ lórí èyí tí mọ́mí brown sugar sọ wọ́n ní pé bó ṣe wà lóbìnrin tóbìnrin bá ń kanra pé àwọn ọkùnrin náà máa ń níwà yẹn but tóbìnrin ló common jù. tóbìnrin ló pọ̀ jù lóòótọ́ ni ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wípé bó ṣe wà lókùnrin ló wà lóbìnrin right but that's a part this is another thing tí mo ti sọ lórí program kan rí ta máa ń ṣe ní Instagram gbà ní ọ̀dọ̀ Fàlí cause marriage la bẹ́sẹ̀ lé lórí pé why tí marriage ṣe ń dàrú why tóbìnrin ò ṣe dúró sílé ọkọ mọ́ you know and ní ní okùn obìnrin ó kó ipa tó pọ̀ gan because obìnrin gbọ́n ju ọkùnrin lọ but tá a bá sọ lójú ọkùnrin ó máa bí wọn nú because <laughs> wọ́n believe pé àwọn ni ọ̀nìnà you know but obìnrin actually gbọ́n ju ọkùnrin lọ so if tí ọkùnrin obìnrin bá lè gbọ́n ju ọkùnrin